matthew orí kejìdínlọ́gbọ̀n. nígbà tí ọjọ́ ìsinmi ti kọjá tí ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ ní ọjọ́ kìíní ọ̀sẹ̀ maria magdalene àti maria kejì wá wo ibojì jésù ilẹ̀ mìtìtì nítorí áńgẹ́lì olúwa sọ̀kalẹ̀ láti ọ̀run wá ó yí òkúta tí ó wà lẹ́nu ibojì kúrò ó sì jókòó lórí rẹ̀ ìrísí rẹ̀ dàbí mànàmáná aṣọ rẹ̀ funfun bí ẹ̀gbọ̀n òwú ẹ̀rù mú kí àwọn tí wọ́n ṣọ́ ibojì náà gbọ̀n pẹ̀pẹ̀ tí wọ́n sì kù sára áńgẹ́lì náà sọ fún àwọn obìnrin náà pé. ẹ má bẹ̀rù mo mọ̀ pé jésù tí wọ́n kàn má àgbélébùú ni ẹ̀ ń wá kò sì níhìn nítorí ó ti jí dìde gẹ́gẹ́ bí ó ti sọ ẹ wá wo ibi tí wọ́n tẹ́ ẹ sí ẹ lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wéré pé ó ti jí dìde kúrò nínú òkú ó ti ṣáájú yín lọ sí Gálílì níbẹ̀ ni ẹ ò ti rí i ohun tí mo ní sọ fún yín nìyí. àwọn obìnrin náà bá yẹra kúrò níbi ibojì náà pẹ̀lú ìbẹ̀rùbojo àti ayọ̀ ńlá wọ́n sáré lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lójijì jésù pàdé wọn ó kí wọn ó ní. ẹ pẹ̀lẹ́ o. wọ́n bá dì mọ́ ọ lẹ́sẹ̀ wọ́n júbà rẹ̀ jésù wá sọ fún wọn pé. ẹ má bẹ̀rù ẹ lọ sọ fún àwọn arákùnrin mi pé kí wọ́n lọ sí Gálílì níbẹ̀ ni wọn yóò ti rí mi. bí wọ́n ti ń lọ àwọn kan nínú àwọn tí wọ́n fi sọ ibojì lọ sí inú ìlú láti sọ ohun gbogbo tí ó ṣẹlẹ̀ fún àwọn olórí àlùfáà nígbà tí àwọn olórí àlùfáà ti foríkorí pẹ̀lú àwọn àgbà wọ́n wá owó tí ó jọjú fún àwọn ọmọ ogun náà wọ́n sì kọ́ wọn pé. ẹ sọ pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá lóru láti jí òkú rẹ̀ nígbà tí a sùn lọ bí ìròyìn yìí bá dé etí gómìnà a ó bá sọ̀rọ̀ kò ní sí ohunkóhun tí yóò ṣẹ̀rù bà yín. àwọn ọmọ ogun náà bá gba owó tí wọ́n fún wọn wọ́n ṣe bí wọ́n ti kọ́ wọn èyí náà sì ni ìtàn tí àwọn Júù ń sọ káàkiri títí di òní olónìí. àwọn ọmọ ẹ̀yìn mọ́kànlá lọ sí Gálílì sí orí òkè tí Jésù ti sọ fún wọn nígbà tí wọ́n rí i wọ́n júbà rẹ̀ ṣùgbọ́n àwọn kan nínú wọn ṣiyèméjì jésù wá sọ́dọ̀ wọn ó sọ fún wọn pé. a ti fún mi ní gbogbo àṣẹ ní ọ̀run àti ní ayé nítorí náà kí ẹ lọ sọ gbogbo orílẹ̀-èdè di ọmọ ẹ̀yìn mi kí ẹ máa ṣe ìrìbọmi fún wọn ní orúkọ bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ ẹ máa kọ́ wọn láti kíyèsí gbogbo nǹkan tí mo pa láṣẹ fún yín kí ẹ mọ̀ dájú pé mo wà pẹ̀lú yín ní ìgbà gbogbo títí dé òpin ayé.